inshallah ẹni ní oṣù ramadan ìnolu ogun yọ mẹ́fà ìhọdọ́ 1438 ọdọ́ hijira oṣù ya mi nehu june oṣù kẹfà ìnolu ogun yọ ọkà ìhọdọ́ 2017 karatuwa ẹni ní inshallah anyakwa ni ojí aya 78 okay aya 77 في سورة آل عمران أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم نعم أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله تبارك وتعالى إنهم إن الذين يشترون بعهد الله أبوكم عدي الكل يوتا وأيمانهم أبوكم أقوم أغوتا ثمنا قليلا فأوقف كلي أولئك أبي لباه لا خلاق لهم أي لا نصيب لهم ما نقدون في الآخرة أو جوت تلان ولا يكلمهم الله الله أقول قاما ويجيكي أول قاما ولا ينظر إليهم يوم القيامة الله أبو ما تكي أليلهم ممن ولا يزكيهم إيا أبو ما يقبل لي فيما تكوه ليني ولهم عذاب أليم عذاب إيوه ìyàwó tẹ̀dọ́ mọ́ mọ́ rẹ̀ tó ayagidẹ́ ìyàkọ̀lá olífi gidi bi ọ̀rọ̀ ọjọ́ edu takọ́kọ́ kékeré ọ̀rọ̀ ọjọ́ ọ̀làdíìní ọjọ́ abẹ̀kẹ́bọ igọ́ torúkẹ́nigi nọkọ́ wọ́n kà máa yájá akẹ́bọ kumaniki gbẹ̀ngà múnẹ̀ dàmá yẹ ní ìmà abẹ̀kàkí ní wọ́n kẹ́ ẹ̀ṣíwáàzí kẹ́dàdíìní ọjọ́ kògó abakuwa ke tokato adini abakwa taki eki todo ko kikile kamuna adwe gaskiya rojo edu maja to edu edu rojo ta ko kore to abugo ma chali abane Allah tabaaraka wa ta'ala yeni unga manu ko jonan Allah ko la tumani iya de yijumumi gumani iya gumai gwe bolis maten taki moda za ba nguma to onale aka gini hi jina hadithi ka katini duruka mudwa uji aya kide turu wannan yiwa ibn kafir yanhi قد وردت أحاديث تتعلق بهذه الآية, بهذه الآية الكريمة أو قد وردت ما شكوا نانا نانا نانا ama ya ki akola lugba ya gide ika ni ke chare yaun ayurdun e shi hadithi e imam ahmad al hadith al awwal hadith e yurdu shi hadith ay imam ahmad rahimahullah hadithi kakai ene kuma adwa kinihi abu dharr al-ghifari radiyallahu ta'ala anhu òǹgbàwá ẹnu tí ọjọ́ sí kàkí tẹ̀ládẹ̀tún láyùkẹ́lẹ̀mùhùmùlọ́hù yọmọlkìyàmá la tẹ̀ládẹ̀tún láyùkẹ́lẹ̀mùhùmùlọ́ wàlá yọ́n zuri iléhìm yọmọlkìyàmá wàlá ìzàkíhìm wàlẹ́hùm àdábùn àríìm abúmẹ́ta aláwọ̀ akọ̀lá tó máa ní yá díjú gùnmá ní yá gùnmá yẹni takò òun ẹ̀ka kìíní yá rọ̀sùlọ́lá àwọn ọ̀rọ̀ṣọ́jọ́ mẹ́nuhùm kọ́ọ̀bù wàkàtìrù abúdọ́mọ̀ àbí ilẹ̀ ma òhù tí ma gbọ́ òhù anibi ń dàbí ọ̀làgídẹ́ ìka ìdàbí ka ìdàbí ka onúgbà mẹ́ta òun ẹ̀ àná tẹ́lẹ̀ ní anibi kàkí ni almusbilu ẹnẹ̀kì akẹ́hùn yọ́la kàfẹ́ wọn aná fanẹ̀ àjàká wọn aná kúránẹ̀ ẹni abánilẹ́ ìdí ẹ̀nẹ́kọ̀ ọjọ́ má dùn kó mọ̀jọ́ náà almusbilu ẹnẹ̀kì akáfẹ́ owafe unche nana tuli era chaka unche nana jiji tuli abeka hejalabia kine abekutu gugine inafa netobi ema chaka kunyagu igigi gbamu ile kadu yugu gulu erewe anibi sallallahu alaihi wasallam enu wetono ke ali bomaledu ijupe kibobale ijupe unado والمنفق سلعته بالحلف eneke anya ja kitebo ya agota ke na ja nkilule wal mannan mayene ke akicha ngune uye unke chim kage ni mache chitudi mini we manene ngabai me imache chomini ene chiche ngabai ngwe hadithi le hadithi wamemelengisha so hadithi kaja fafa ikide rawahu muslimu wa, wa, wa, ashabu sunan min hadithi shu'ba ay wa rawahu imam ahmad obilege hadith gidai ingoli ona omune wage ongene kuma do akini abil ahmad yenu de kwa abu zarri takun kayela ka kini hi wala ke wa tun fa annaka tuhadithu hadithan an rasulillahi sallallahu alaihi wasallama akini wala ko ya ka lugwa nabi يعني كأما إنه لا تخالني أكذب على رسول الله أيام يقول لي يعني ya ولا يعطل نبيكما ومكاكما كاكبو yiku ebole ka kuna gbọ chenki chale ide kuna ka ma chale kuna ka chale ide yenu nsi gbo kuma ki ki ojo afedoma ojo kama eni òun ẹgbọ́ lálẹ́ ojóṣí òun àkọ̀rọ̀ lálẹ́ ojóṣí òbílẹ́ta kí ẹlẹ́ọ̀tún nínú abul ahmad tún àti nínú àti abuzari nínú abuzari ẹni tákẹ̀lẹ́ tún nínú àkítọ̀ ibi ń yá ṣìbó mẹ́ta kàláwà ní jùmọ̀ ìdá ẹni abúmẹ́ta kàláwà ní ẹni jù dúdú máa ṣe enedukonkwe n'ụlọ adịna ọjọọ dị enekonkwa kabiri dị ụyadini ma anya jade takongide yọbenwụ nọ memele ya dịkwa kabiri nkwụncha na ija madịka ija gbogbo ma mụ ndukwa onkigi ya ṅụjọ kuma kpa ala ha n'iju abịaghị ni ime ihe taka ne muda na ma bakwa o ya ngi je na balele yeni ene keji ko jo mo ngeju on cha mo ja ko ole al yusafiruna boku mali tule wa yatula sirahum ulama kokwe taka magidei ba kai ani ka anya biotano. akpọ mụ aịbreki mụ yola megide ta tagma aịbreki mụ yona tagma kpọ tane take ne ka ihu ma iya alụọla chi abịa alụọla chi tagi achi ni chọọ ẹgbàkùn chi ni chọọ gidẹ ba òun ya anya ya bi ọwọ ehunkun ma chi ìnájọ ọ na ọlẹmàdẹdẹ onwe iki takpakwa na chini chowe unga kibe kibobo unga kumajulu hatta yukidhahum li rahilihim unga jumulu takma maki ati ojo meta ma continue lai ene ti atakpakwa na aja munu ulu acha rea ukolo ojo abane reba ene keta kallahu na kinune ene shibali ba yeko indodogun eyo ugo kamana yo mu indodogun yakunu lahu aljar inena wala ena wala wala na daka ya na ho balu fa yasbiru ala adahu umwa yide kwa ina shafuli tudu meche na miji kumedudu yabaki tiba utila ichi ne kwa kumehola mo mehola mere take akulichi edege chankulile hatta yafruku bainahuma mautun ma kini ukua umedaru wekede ke jedo gagagagagaga ujeun kikeji we ache gbo ba te gba kuku du meru ewon de hene ko yang yu ene monu de ma yu etame ma yu etame ene ki yogun to that in ne ki dola ole ki takpa kwane ki acho taki be keji ngomi mebo abekene ko nku ne dudu ene keji nga ho bale acha kule bo meta o yang yeso ngegbo abi nya ni yu ṣùgbọ́n ọjọ́ àjọ làkàmá ẹni àkókò ọjọ́ àjọ làkàmá bá ẹnẹ̀kì anyájá àtàjírù hàlá anyájá dókè agẹ́bọ̀ tàbálì àbẹ̀kàkí ní albá ìrùl hàlá anyájá kì í agẹ́bọ̀ tàbálì fẹ̀kírùl mùkútàl ẹnà bàtàkì ayójí ní wàlbẹ̀kírùl mẹ́nà máyẹnẹ̀kì àpàlí kì í àwọn kìí isha kwali iya ya duce ya dukisha hadith gidai qaribun min shay min hadha alwajh hadith keji ki awo kolo labana gidai hadith mun ki awo kolo labana gidai umujima li hadith ile annabi sallallahu alaihi wa sallama in man halafa ala yaminin kadhibatin liyaqtata biha mal ahadin laqiya وهو عليه غضبان ودوك ابوغو ابوليمي turukẹni kí dọ́ọ̀mẹ́ bọ́lẹ́kẹ́ di hákì ọmọ ayé àbàpàjẹ́ ẹgbà tí ojú ẹ̀kọ́ ojú ayé dé ẹ̀dọ̀ ojú àṣẹ pàjẹ́rẹ́ tákà níbi ọ̀kàtọ́lẹ́gba kọlá kọlẹ́hùn fìlà àkàrà gbogbo atukọ̀ yìí hadithi kẹta òun ṣe hadithi kẹta lójú ọjọ́ sallallahu alaihi wasallam aka yẹni ẹni dúkì ẹbọ gọ́ ẹbọ lèémí torí kíneke mọ́kọ́ abẹ́kánẹ̀ abẹ́kẹ́wìn kéjì ọmọ ẹ̀yìn kéjì kíneke mú gbàtún ló jẹ́ yẹni ẹni lẹ́gbà kí yóò aláhọ̀ anyádé bá ẹ̀dọ̀ ojú onú àtẹ̀pàbẹ́rú tákẹ́nẹ̀kẹ̀lẹ́ka ene ma do akini al ashad yeni hi aya gidei e ti no la ba ne le ka ke dagba de un ko ne on pa yehudu ka ayin chati ina ne ga ti nga ma ane le dagba de ma e ko ya ke e ya ko me wona no le unge amele du ogba nibi unge le dajo tugba nibi ni jojo sallallahu alaihi wasallam àníbi ẹjọ́ òun nílẹ̀ kàkítọ̀ ẹ̀nẹ́nẹ́ ìyá àlè ògbẹ́kùn ẹ̀nẹ́nẹ́ ìyá àlè lò àníbi àkàrẹ́nẹ́ yahudu kàkítọ̀ ẹgẹ́ bọ́ takú ẹ̀nánẹ́ wọ́n àká níbi wẹ́kàkẹ́nẹ́ ẹkẹ́ ẹgẹ́ bọ́bá ẹbọgọ́ ẹmú wọn kọ́dù ẹ̀ẹ́gẹ́bọ̀ wẹ́kàkẹ́ ẹgẹ́bọ̀ ẹ̀ṣùpọ̀jú abẹ́dàgọ̀mọ́ inú ẹ̀ẹ́gẹ́bọ̀ kẹ́ ọjọ́ àmà ya kìdẹ́ dẹ̀rọ wá kí iná lèrí iná yẹ̀ṣẹ̀rọ náà bí ahàdìlá àbókù máa dá alkóòlì ọjọ́ ta wà àìmánihìm ẹbọ máa máa lù ta sẹ́mẹ̀nà kọlílà pa ọkọ̀ kékeré wùláìká làfàlẹ́kọlẹ́hùn fìlà áṣírá àbólẹ̀ bá wala yukallimuhum Allah wala yanzuru ilayhim yawm al-qiyamah ikola tuma ido mu kwama ni iya guman iya da yuguman walahum adhabun alim azaba wo ya wodo jona de mai wa inna minhum la fariqan yalwuna alsinatahum bil kitabi litahsabuhu min al لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون ويقولون على الله الكذب وهم يعلمون وإن منهم إيه ما أم يهود lẹ́fẹ̀rí kọ̀lì jí na mọ́ jà kàdọ́mọ́ àmọ́ jí lẹ́bà yẹ̀lúwúnà àìsínẹ̀tẹ̀hùn máa dàlú máa rọ́ làdá bilikitaabi ọ̀làíkìdí ọ̀tàkàdà ọjọ́ máa náà àrídà òchí bìtà sẹ́bùhù mìnàlìkìtà torúkí ẹni yúkà kí ni ìkà máa rídà máa jẹ mọ́lẹ̀ ìdí ọ̀tàkàdà abakini yaluuna alsinatahum ma daluma jaje mola bi kitab oligidi otakada ojo litahsabuhu min alkitab kuwa kini juga kini idio takada ma huwa min alkitab olalea adio takadan ma maangoka huwa min indillah olaitubojongi kuri wama huwa min indillah iya tubojongi kuri ويقولون على الله الكذب ما ريمي يوجو الله وهم يعلمون onugungu ma ma kimi ma ka kimi ma roja li tak ma gujige daro yi ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس نعم ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون نعم أمي يهود قام نسارا وجان نجران ẹgbà kanibi sallallahu alaihi wasallam adúmọ̀ òjèjú ìyájá kàkà kàlìwúdú ìyájá abó bẹ̀nu kainuka so abá níbi dúmọ̀ òjèjú kùmọ̀ àjọmọ́kùnmọ̀ akọ̀lá mú yí máa lè máa ya muhammad anna abúdẹ kàkẹ́ máa ta abúdù na isa bin mariam yẹn wẹ́ níbi muhammadu wá tẹ́ ní ká máa kíra rí dogene kami yahudu eh, dogene kami nasara mi christian oko kame larara níbi isai ohun wa ti nìkan ma fi rà rẹ̀ kì í mú takene kawo dé àmì nasara mi christian ìwọ̀n ọgẹ́lẹ̀ wọn kàn án níbi àgìtọ̀ yẹ́wọ̀n ẹ̀tí nìkan ara rẹ̀ wẹ̀ ọkọ̀ ka ara níbi isai níbi sallallahu alaihi wasallam ẹni ma'adallahi anna abu da ghairar allah mhm ọjọ́ kíkọ̀ àájára rẹ̀ mú múnẹ̀ lè wójú ọjọ́ aláhùdúnú àwọn anna àmúra bí ìbádẹ́ tẹ̀rẹ̀rì àwọn aláṣà kàmúnẹ̀ turgira rẹ̀ mú múnẹ̀ lùgbẹ̀ ọjọ́ aláhùdún ma bí zálika bá á tẹ̀ taka níbi sallallahu alaihi wasallam ọ̀làgídẹ́ ìdúnmọ́ ọ̀làgídẹ́ ìṣàlẹ́jọ́ ọ̀làmátàbálẹ̀ yà á bẹ̀rọ̀ ìṣìnà ìṣẹ́ ní àṣọ Allahumma ma ya doro we ni ma kana li bashar ite tu kwangu na ila mingine ayutiyahu Allahu alkitab achikwe kojo Allahu motaka ya doro wangu wal hukma kima birijo la kimdoro wangu wan ثم يقول للناس تكون لكم دنيا يا كان منه كونوا عبادا لي لكن ما واكم يراريمي من دون الله لوجوج الله دون walakin amma can kuma ojo mata ga dadu rogun adun mudu ɗan kutu gbage aka ci gagini kunu rabbaniyi mai mala ojo allahu ile بمدى بكم من ربكم بمدى بكم من موندم كونوا ربانيين بمدى بكم من نبريجو الوجو الحسن البصري ما يبكي بمين ربانيين جميع فقهاء له أبوكم أكوشو كراتوكم موجو يعني أهل عبادة وأهل تقوى أمار رجو فما تقوى جوله ممدى أمار رجو أما تقوى جوله بما كنتم تعلمون الكتاب بكتابة تدو القم وتكاد يوكوش ودو جدو جمد وبما كنتم تدرسون القم وكوش يولو جوش بيبيعين ودو جدو جمد يلا ونغمون كو جوش أكاين ene du shaka kini kuma arare ngulo na'am ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ولا يأمركم إيه أمر دعوه منك أن تتخذوا الملائكة أكني الملائكة والنبيين manya ma nebawa ma níbi ọjọ́ arbaban kuma mú máa kó ṣàmọ́ ọjọ́ ìgíní ìgíní lèwó a aláhùrú àà ẹni dúá yẹ kọ̀lá abánilẹ́nu àyà amúrùkùn àyà amúrùkùn bìlì kúfúrí olùtọ́ ọjọ́ kí wọ́n dọ̀dà hàn mọ̀nà kó máa wọ́n wá sí káàfìrí báadá yàá dù dọ̀dà ń mẹ́kúnmẹ́ sí káàfìrí báadá ìdá àǹtí mùsùlùmí mẹ́kúnmẹ́ ní káàkiri mùsùlùmí kúnmẹ́ tọ́lọ̀ pẹ́ ń ọjọ́

abega kuwe keche ne otoba ke damu no mukuma ara rojo kuwe kengo bifanga mune abega kini hi kuwe kengo mudi munga mune kede unka uma kuma na di otulale to yikuma na de bie to yikuma na da bibie un yikuma da makaba du ma ya maja ejihu kuma na kola un abega kuma ki kola un amanga ba le dueji imudi ngamu ne domo turke munga mune en kumare ojo jingojo allah yenihi ene duke abale jo man yakul minhum inni ilahu min dunihi fa dhalika najzihi jahannama yeru amole to jo una jahannama ngadu ete naam wa idh aqadha allah وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه نعم. قال أأقرأتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين

obile onuse ŋo ya kere bume ge onuse wa kere bume onuse la ya le nye ni kide pa ame to da le le tu'minu nabihi imudo susu o me kume muka do nudu bomu wala tansurunna ya mudo susu o jime kume ngocha te kunge imudo chuchukume dukedo nukpohun yaha omudo chuchukume chatekun kola takonu chojo aka ini akorotum aideha maigiye ka kola alalan ide wa akhadtum ala dhalikum isri kuma gba de woji gide alkoli kuma gba nuji kọlu takuma ini akororuna aje ka kola alalan ide kola taka nibi mina shahirin min gungu de pa me e ha ma gujali so yimi gide e ha ya gide Allah tabaaraka wa ta'ala ka wa kinhi anibi du ko du kwa ne ba ma ci tal ko li pa ne bilale wa id akhadha Allah mithaqa an-nabiyyin anibi du kuma du kwa ne ma ci tal ko li pa ne bilale ẹun kìdókójí anibi adamu aleyhisselam gbogbo akẹrẹbójí anibi wa muhammadu sallallahu aleyhi wasallam ina nibi dókèwá kallahu maṣe alkóòlù kóhun ní ọgbọ́ kó na mẹ́bọ̀ ọgọ́lẹ́yìn ṣe aláwọ̀ adẹ́bọ̀ ma to ya alkur rek Allah tabaaraka wa ta'ala ki adu ba mai aliko ba un yenihi wa idha qala Allah mithaqa an-nabiyina lama ataytukum min kitabin lama ataytukum min kitabin to da ma nabi ma ata ahadahum min kitabin hikma ẹgbàdó kọjọ́ dúnmọ́ ọ̀tákàdá gbáàbìrẹ́jì ọ̀tákàdá ẹgbàlẹ́mọ ọjọ́ àṣàlùtò lè fà máa yìí yẹ́lẹ̀ tí a bó kìlè gúrú rẹ̀ ọjọ́ àdàlùkò ní pa máa yabalùkì àdúnmọ́ ọ̀tákàdá pàáhíkìmà òbílẹ̀ àníbìkà àwọn ẹ̀yà ń àmì àbájọ yìí mẹ́ àníbìkì wọ́n ń anibi ele nugonugo inata kada ke agbije aliyo anya me ngi wa dogba taki jami mudo tutu nga me abajuri memedo kuna anibi memedo kuna ma anibi le anibi kada me memedo kunu me achatiku taka anibi la kini yeu me je bola ojo kuna ngume ngume je kumedal kuri omi maini e eh, amada alkuri Allah yeto memi jali bakin fashadu wa ana ma'akum min ash-shahidin memi jali ba mi dia boku ma jali faman tawalla ba'da dhalika fa ulaika humul fasiqun faman tawalla inaki mubirida ubikadalika ulikakele bojo ẹ̀wọ́n mọ́bìnrin dà ẹ̀wọ́n ṣàlìbọ́ ojú ọ̀lẹ́dà bá lọ́kẹ̀ ṣàlìkórí ń fọ́ òláìka amẹ́kùnmẹ́rúbì dà kùnmẹ́ má lè bá lẹ́kórí lẹ́ni mọ́mọ́lẹ́fàṣíkò amẹ́nẹ́pàá bẹ́mẹ̀ṣẹ́ أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طمعا وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يُرْجَعُونَ أفغير دين اللَّهِ يبغون وبيادين أجو أم أمتين أدين من إذا أدين من يام أمتين وبيادين أجو كده أمي بكم إن إسلام بمعنى له بمعنى له أمتين ترى له ki amenewe kuyoti hapo mejo hii shauri machi makama ya kumechilime isho machi mechi makama ya kumechole menije wichi ona kumachi wile makamu a so yo madini udamu meme da ngol toro la buru emu mune kimacha dini ni kumechi apa ghaira dini llahi yabghun ubiadini ojo kumu memotine mu mune yi walahu aslama

وإبراهيم وإسماعيل وإسحاق وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون نعم الله تبارك وتعالى الله أكبر ما إنه وله أسلم من في السماوات والأرض اللهم أتلقهم ما جنجي ما بكم كيكو

ẹwọlẹ́tí máa ní kọdíwọ́rọ̀dà fi sàhí ìṣẹ́wà ìfẹ́ àdíṣẹ́ ẹ̀fẹ́ máa ní ajiba rọ́bùkà min kómin ìnàbùkà dọ́mọ ọ̀làmà bá ìkẹ́ngà ayékún ọjọ́ aláhù yòkọ́dún na ilẹ̀ jẹ̀nẹ́tì aljẹ́nà máa kúmá ló fi sẹ̀lá sílẹ̀ àgbà màmúdà kúmá ní táwọn kúmá tá aljẹ́nà yìí má jẹ́ kúmá yá aljẹ́nà táwọn kúmá ló yìí máa ń

ejuma na adade manya omi okwuru eju ejuma na adade omi okwuru eju aljana ma akumalu agba ma de hunta ma ta aljana de eliko ẹn kìdẹ́ ìṣẹ́ gbìtì mú máa yẹ́yẹ́ ní màá ara yìí kúl káwọn máa kì níhi amanna billahi àwa bá amẹ́dọ̀ fún ojú wa ma máa ń zila alaina manyan kuma dúró wama unzila ala ibrahim manyan kuma duro gwanin ibrahima wa isma'il bai isma'ila wa ishaqo bai ishaqo wa yaqub bai yaqub wal asbat bai asbat mani asbat kama juwa ni bi yaqub da be kama ma me gwiji wama utiya musa manyan kuma dunga ni bi musa bai isa wa isa ku isa mun cha tora bai injil mayonge wannabi yuna min rabbihim mayon kuma dun kuma ma nabi du ku bojo duma la nufarriqu bayna ahadin minhum awa pa koru agbade ama nabi duno bal nu'minu bi jami'ihim akodu ma ga dikada no pa ma o wa nahnu lahu muslimun ojo allah lena tolo pe un ikojo ka ile na je ikojo matinin ara mi bojem ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغ غير الإسلام دينا أنك أتنا دين من الوجه دين بقادو أدين لشي فلن يقبل منه ما بقوه أدين من الشيء ìmáṣà dínà àbàpà ní mágbàpọ̀ ọ̀n ẹ àṣà dínà àbàpà lẹ́yìn máa ṣe ká ànẹ́bì sọ́lọ́lọ́sọ́lọ́mà ní àǹẹ̀ṣe ní ìmúdà àpá alẹ́ yí ẹni òmúnà ẹ̀ṣe máa hàn gbàpọ̀ ọ̀n torí ànẹ́bì sọ́lọ́lọ́sọ́lọ́mà ẹni hì ẹni dúkìá ọkọ lọ́ṣe kì máa ṣọlá ọkọ léwà ẹ̀yìn ṣe ní mágbà ọ̀làbídì àrẹ mẹ́nà àmìlà amẹ́lẹ́n lẹ́sà àléhì amúrùnà àfọwọ́ àrọ́dọ̀ ẹ̀ ọkọ lọ́ṣe kì máa ní náfílà ká ṣe yìí yíká níbi máa ní àánú ẹ̀yìn afọ́jù nkẹ̀múdó ẹ̀ àdínì má gbàkọ́ ọ̀wẹ̀ máa kí rẹ́ká àti ní lẹ́fẹ́jẹ́rì rẹ́ká àti ní màkà ọ̀dágún méjì ní ṣe yìí ẹmúlú ṣẹlẹ̀ má méjì gbàkọ́ ọ̀wẹ̀ èyí èkì bọ̀bọ̀ má ọ́ má mà ẹ̀wẹ́ àmì màtákẹ̀ ṣe ẹ̀lẹ̀lẹ̀ ọmọ àgbégbà kọlọ̀ ọjọ́ dọ́mù ma ọ̀ṣípa ma na eke nẹ̀kí na eke ti ihe ọjọ́ odó subhanallah ọgbẹ́gbanyọ mẹ́ta alhamdulillah ìpálá àkùbọ̀rọ̀ ọgbẹ́gbanyọ mẹ́ta ẹmùdù ti dèlí magbèrú ń bọ́ ẹ̀sẹ̀ ní kọ́lọ̀ ọjọ́ dọ́mọ ilẹ̀ ìnà ọmọ kí

kí ka níbi tí tákí sálámà màmá ẹbá tábà kàkí àmì màmá dání àmì lẹ àyèmí àkàyè àmì ń wà alékùnmùsàlá ayé ni àmì ń dọ́nù sí aláhùnmà máa dọ́ ajé àkí aláhùnmà sẹ̀límà aláyé náà bẹ̀rẹ̀ wọ́kẹ̀ wà ní àkí àmì máa kí àmì torí aláhùnmà máa kí aláhùnmà ó ọjọ́ ilẹ̀ ti àdùhá yóò pàhùnmà àdùhá rẹ̀ amina ubi muhimu amma ma quick ma ta ku salama ga nabi ka nabi ado he kije hadisi ma wata ba ki amin ma mutan ma ka assalamu alaikum yanhi wa alaikum assalam alki haka dai to iya ngo jiji talali wa rahmatullahi wa barakatuhu ngodomo ango chaka gini taala anibi chaka gini taala ni kakini amin wa alaikum salam wa rahmatullahi taala wabarakatuhu ta'ala don amin don iya mu ka nibi chaka ogo salatu anibi ka je yi ake allahumma salli ala muhammad emi sayyidina rutu anibi mo gba yeni yin na di kelma salatu allahumma salli ala mi na bote eni allahumma salli ala ya talu ka nibi ka kuma kale ma wẹ̀wú kààlì jẹ́ẹ̀dọ̀ ìyàn èyí jàmù kọ̀lá dẹ̀ ọ̀wọ̀ kàájẹ́ yìí ọ̀wọ̀ náfílà àbẹ̀kọ́ ọ̀fẹ̀rílà ọgọ́kọ̀ ọ̀wọ̀ magaribi dẹ̀ takumẹ́ ni a máa gbọ̀gbà tí ó kẹ́mùlù bá ọba àgbà kìtìkì mẹ́ ọ̀dágun méjì ṣe jù lórí mẹ́lẹ̀ ọ̀dágun méjì ṣe òbí àná kí mú dẹ̀ lẹ̀ tàbí ṣe kọ́lẹ̀ èèyàn mẹ́ṣe ibi ẹ̀nẹ́ni àmọ́ ìmá ṣe alẹ́ wọn ọjọ́ pa níbi kàkọ́ ní má gbà má gbé gbèrú òun ẹlẹ́lẹ́ ọmọ akọ̀ máa yàn ọ́ tulaale ene duke acha dini bidi acha kwa dini agwe tabale bidi a unijwe do ishe kwa dini unijwe do gide ishe kwa dini awaka akojo na agwa yeduka no ehun acha ngo shiun turikije kim ni kamu ni kimamu ba tulaale annabi sallallahu alaihi wasallam ache makini awaka ngamu ni gide àdé àmọ́jà mẹ́ta kọjú àpò àyúnà yúrùdọ̀yọ́ tó dẹ̀hùn torúkà má dágù yẹrẹ àni kà á lè kàákọ́ a ọ̀lẹ́ mi lè ṣùgbẹ́ kà náà ehun àkàkí ní ọ̀lẹ́ mi lẹ̀ sí yàn àwọn fẹ́ ìtìngàmùnẹ̀ torúkì yẹni hin adini ya ọ̀hún agba adini abakpa lẹ ìyàjẹ pẹ́rújú ọwọ́ abájọ yìí abẹnike lè jẹ mí kọ kọjú anyi agba ọjọ́ náà abájọ yìí mà ìnìgídẹ́ ta níbi kú ọjọ́ náà lẹ àdínà àtọ yẹn yàn anyi agba kábàdínà anyi apẹ́rù yẹni èkó ń mẹtsẹ ní yìí mẹnike gbẹtẹ lẹ níbi tsi tsi nù tsẹ

ومن يبتغي غير الاسلام دينا اعدين من يجي ما شابك وان فلا يقبل منه ما بقول وهو في الاخره اي وجونا من الخاسرين يبيع ما شو كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين كيف يهدي الله قوما بابي ايجي كوجو الله واكامو جاكا يوندا كفروا بعد ايمانهم abokuma alikamudi kafiru bi kuma tete di imani matete di imani ama obi anema mudi kafiri wa shahidu anna rasula hakun agbọ́jẹ́lẹ́ ma gbèjá alékàkí ní àníbì ṣonúṣẹ́ gẹ̀ẹ́sìkíyà ní ṣe wọ̀já ahúnmọ̀lẹ̀bẹ̀yìn náà òbílẹ́gẹ̀ àbìrẹ́jú ìrọ́jẹ̀lẹ̀ akẹrẹ̀fúnmá wọ́láhù láyà àdí aláwọ̀ adùtọ́nà alkọ́mọ̀lì káfìrí ní àmọ́ ìjàmà káfìrí ní òun ṣàbókù màtẹ̀tẹ̀ dé àbàpà takma wọ́n dàbí bí àbàpà tẹ́ máyẹ̀ ni òun ṣẹ̀pọ̀ àmà ṣe ké àbẹ̀kàkí ni màdé àpàlẹ́pọ̀ أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يغفف عنهم العذاب ولا هم ينقرون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم أولئك أبو لبا جزاؤهم ورغم ما تكاكنه أن عليهم لعنة الله أما وجود جمع todu malga di habakpa tahu ma onku habakpa duhu yi wal malaika amala na ngona mauma wan nas ajma'in agodo amune kwa kuma na mauma bodu kuma to weji kele yangi na bajo yi okubu kuma jachu bi kuma toba kuma toyi abodu kuma jomo iba akpa masipa koyo máàgì ni òyejú àmúnóòdì rẹ̀ àmúnóòdì màárò ń jíkù máa tún yejú ẹyọ mọ àbókù máa jọmọ́ àmà pàpá mi kírísẹ̀n àmàjọmọ́ àmàájú nóòdì èyí ni abájọ yìí àbílẹ̀ tí a ta máa tuntun kọ́lọ̀ ọ̀làkùnrin ànàkọ́ kà yá kàkìrẹ́ ẹ̀bà ní ama ọla di na bakpa awọ mata bala ma n nidu adi na bakpa ẹni duk ma kini mudu onu ode mẹba ẹdẹ wọn bọkọ adi na bakpa dede mi gẹnu ya n nidu adi alẹ ka adi na bakpa ki lu amẹni ọtọgbẹ ya bakpa kó ma lukú ona dukó ya alẹ ki a ma yo alẹ ki ma mọ ki ma lubi ki mu ma kó takẹdi na bọ torí abẹ́la wúlò ní ojú sanaa kì a ṣe kì a jẹ kì a ń mọ kì a nọ kọ́ kì ní ojú ma ń ame aɖe dzi kekele go mɛ kpɔ na wo baŋ lawo yɛ na bi lɛ ba rɔmi ma tse amɔ yɔ do dzi ma ame la ko anama ŋuma wa nansi adzime in gbɔdɔ amu na anama ŋuma xɔli di na fi ha ɔgbegbe lɛ ma tse ihɔ ama wo dzɔ kpa zaba wo dzɔ azab ma ba zaba yɛ bolo ŋuma ni wala hum yunzɔru ma abɛ gbatɛ gba ŋuma ilẹ̀ lɛ wulke ke abe kuma ito ba shi min ba da zalika ubi kuma shali gire wa aslahu tan ma hukolo ma ngo gwefe fa inna allah ghafurur rahim allah hadu le bi ba ya ngo le jumomi إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم

ìdẹ́pẹ́ àníbì wọn gbìn àbárẹ̀ kàkí ní ẹnẹ lẹ́wọ́n ti àpà ìṣẹ́gẹ̀ ìmúdàbí tí òun ṣẹ̀kọ̀ ama mama ya gidẹ́ ikú ahùnmá gba kì í gbọ́ ìrà kẹrẹ̀bá níbi sallallahu alaihi wasallam abira kẹrẹ̀bá níbi sallallahu alaihi wasallam ẹni àìdẹ́ ha òun ní kí tuba dáa òun ní kí tuba dáa àníbi sallallahu alaihi wasallam ẹni tọ́ ona ya ngo ya dido ne tona lida kifa ya hadi law kuma kafaru bada imani e ona ke diga mu de kafiru be ki wolowo ki binjali ka kani bi cha anibi gaskiya ni shi take na bane le abo ya du tona li odonu gonu gon abi agbeju mo mi tabale anibi eni to inola ka ko yomda ka ko ya yale yani illa alladhina tabu min ba'di dhalika wa aslahu ina gi tuba ki awkolo ngochi oyo adule himu baule take ne kele ka maya gide da kere boga gini ola tuba ma kadeu ma ne adeu aya tuba ola ya ma ko yo chi ni gi الحارث ذاك حارث ينهي والله ما علمت لصدوق wa ina rasulullahi al-asdaqa minka yani kai umda ko moye bay no gacha ngwechi anibi awon ko gacha to eli wa ina Allah al salata oji awon gacha to gbodu mele bayni ubileba takane kelele yurada da karba nibi yewe alko ko da to gje ko yi won atini da bi ngolo anibi mikel madu da bi ngolo fa suna islamahu ya da bi hadini ngochi e adi no mele de ta gida ga kana boyo na amma illa alladhina innal ladhina kafaru mda labe kuma mbi kafiri ubi kuma di imani thumma zadu kufran takuma ngobi kafiri ci to bi kafiri ci ma lan tuqbala tawbatuhum allah habitu ba bilanu wa ulaika humud dallun abele ene langa machi bi kuma ma de jugu bin oyo bi to bayi man il ene lama chi innal ladhina kafaru kuma chi kafi wa matu malikuhum kufaru kichi kafir lema dama kuha na. إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين innal ladhina kafaru ko kuma ci kafir ma ci wa matu e ba kuma ku iba wa hum kuffarun kafir lama de hum takuma ku wala yuqbala min ahadihim mil'ul ardi dhahaba godu kìkẹ́ pẹ̀ anẹ̀gidẹ́ ẹni abálẹ̀ ṣàkà ní ọjọ́ ọ̀nà kí dùgbọ́lá ọwọ́ bá máa gbà máa dùgbọ́lá ọwọ́ máa gbà ọ̀hún ulaika lahum azabun alim abila azaba iwoshima wa ma lahum min nasirin wa ma won ya nene gutu bojo ni لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم نعم annabi sallallahu alaihi wasallam fi hadithi bukhari fa muslim yanihi chankojo kwa nelia ba chankojo kwa nelia sama aka ngene ka kichoma una yuqalu lirajuli min ahli an-nar yawm al-qiyamah maka ngoma una ka kini aide ha chanko bodron gidoja ne kimudu ene akunta muftadi albi edu bolalo wo tagiye ni naam ungadu bolango taka allah tabaraka wa taala ni en duki do yane le imdu ene eyeke kwa kuma gwetane bunate e bagade hile ha qad aradtu minka ahwana min dhalika en wiki ma na na yane ile ye kayo yi ma kedwa kersu kolo yo kene kina liena e akodu wele ma dile kwa ẹ̀hùn kì wọ́n lọ́la ti rẹ́lẹ̀ ma kẹ́ẹ̀kẹ́ ti mo àkíní aláàtù ṣiríkì bí ń ṣe àn fa abẹ́ta ilẹ̀ àn ma kíní ẹ̀ ti ṣẹ́bọ́n ẹ̀yà ìṣẹ́bọ́ ẹnẹ̀kẹ́ agbọ́là ibn malik Onye na ma unyi unyi nke ukpa ade ruo alijana anyị abụọ eleya bi de yi ni haịrụmendidi unyi gị n'otulikpa butsaka amadu niro takalahu ya ni hii waterman wataman na tọ die die mi turuki aṅụ bi kpọtọ ya nke n'iji turu kpụmaku abadur ị bịa kpọm alijana du ukpo ma ọ nke ahụ a gịnị ịdị kpọtọ ịṅụ dụkịa anaghị ekpe akpọm akpọm ehe ehe ehe ehe. ma as'alu wala atamanna he ubi bige nu e wudu awon do moku na awon de ko shangu muku me nige chan wudu me ba ila an tarudani ila dunya fa uqtala fi sabilika ashara miraa ojo chan ke nige du bida bitile kuma odu mi patu da dini e ede keji mana bidu mi patu da dini e ede keta kuma de ke pa mi ogenele gbogbo ngba mewa kuma na pa mi ọyọ yìí lẹ́wọ̀n mẹ́gìtì lè pàkójá káàkiri ẹ̀wọ̀n jẹ́ mú ní akọ́gẹ́nẹ́lẹ́ lè máa yàrá mi fọ́dílé ṣàhádà tolú ilé ọ̀làdà kò máa dùn áàbò kò máa kò máa tó dáadé ní ọjọ́ ìní yùn náà wòlé mẹ́ máa mọ́ máa ń nádó ádámà kí ni wọ́n máa níbi ádámà òru ìwẹ̀ ha ábíyàdẹ́ ìnà ọjọ́ ṣẹ́rù mẹ́jìlì rọ́bí ṣẹ́rù mẹ́jìlì oyin nǹkan màdùn orú ibà oyin kìí dẹ́nà tìlẹ̀ pàkójá ká màdùn orú

fa inna allaha bihi alim allah shi ne ma e ba kuma da gida rogu sahabi alibi sallallahu alaihi wasallam ba kuma da kini abu talha bayan da hujja na medina igbale ba ohun nokotu ne kwako ohun nokotu ne hujja medina e a mari zuki ohun kwako shaka yi kun ya fẹ́ dọ̀tulẹ̀ sí uche debinu kìí lo bẹ̀tùmáṣẹ̀ jíjá nẹ gbọ́ lọ́tàun fúnṣẹ́ olẹ́ ìtọ́gbà masalajẹ́ òjá ní medina ọgbò pẹ̀lú jẹ́lẹ̀tẹ̀ màdọ́ àkíní bírahau bírahau màdọ́mọ́ tọ bírahau gidẹ́ yà ń yí tulẹ̀ pákó nga níbi sallallahu alaihi wasallam àti adába tọ́mọ́ nga níbi ayomi kọ́mọ́ mọ́ àmọ́dẹ́bìnú àníbi àdókà ìjì kọ́mọ́ àdúṣekù ama mdà máa gidẹ́ ìdúrọ̀gùn kọmọ àkíní ẹnkù ẹ̀ngíjú kwe ariziki ya gbake mele dun ojo take de ne kile bojo oji gaskiya yi erere le ni wa ni wa gba bi ra ha o kuli de bi ariziki un gaba ya wa inna ha arju wa inda allah ta'ala sadaka ohun ka kini ọ̀làdà gidehun pààyàn àjíyà unga unga eh, eh, olade unga tine kia mdenga jia tane mungu ubojua Allah tabaraka wa ta'ala tudala nabi wekia ukwa algiruweju nga nabi sallallahu alaihi wasallam yani obodu nga dungo yo eno obodu ele i ehun kuma anu bakwa ne un abeka anyela ke bakwa ne un ekuku eh, beta ka otitala nta eruli le kite amune yihun abe kuma ri be kuma fe be kuma che gini gini be kuma gbegbe hun ya roko ma ukule ga bari ayi ni un ki un ya na medina imoko le so ile ani bi ni bakhin bakhin bakhin bakhin bakhin da kamalun rabih eni ke weta weta weta weta eh oko e mu ko ki ni liweme oko e mu ko ki ni liweme ola ke ka o si gbo ama

onu gị ụmụ anyị na ihe gị bọ mụ ṅụọ ọtịkị gị allah akbar allah ta'ala in lan tanalu albirra min aljannatani hatta tunfiqu mimma tuhibun eke gba kenu ta ma ni ju me ni gedu se le ngojo wa ma tunfiqu min shay'in e on du me adu se ngojo fa inna allah bihi alim o allah se ni ma ya doro me كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين ami yahudu mai ne ama yela ba ingan amewe ama jen mamru cheli fo mola ma olale umma ya to joka abdullah bin abbas bolalewa dabar ti de fi musnad imam ahmed wani hadarat isabatu min al yahud amo ja ku ami yahudu ma akre bonu chojo wa qawlu ma yani hadithna an khilali na men kamatin tu yenene lugbele ne saluka anhu la ya'lamuhunna illa ene du ma chale bi ni ke mo hola le no wedo ni ma ni bi ni saluni amma shiitu en du me ma metu mi ni no yimu amma me mda mal mi da eh me mal kul du ko mi alcool yojo mayola alcool ka ni tu ja ne buka kuma ya lo jen mi chen ko la gde ka o me ku me mẹ́wọ́lọ́ mẹ́lẹ̀bọ́mí àdín islam báyìí ni àmá ṣáálẹ́kù ẹ̀ ẹnibi ẹ̀tọ́ ọya mẹ́tí nínú ìgbò báyìí ni nínú ma yóò dùkà máa tẹ́ ẹgbẹ̀rún mẹ́lẹ̀ àmá tẹ́ ayò sọ́hám harama israelu alanẹ́sìhì òjẹun yá tùjẹun kà níbi yakub dúkìlì fọ́nwọ́lá ẹmọ̀ ìwàlálẹ́kẹ̀ẹ́dùnmọ́ òjẹun yá kà níbi ẹni kìkà déédéé àwọ̀rọ̀ ẹ̀kẹ́jì omi mẹ́níyọ̀ ọ̀nẹ́kẹ̀lẹ́ pàáyọ̀ o ábìdẹ́ ẹni kìí ju imú wa alùkùnmi méjì lẹ́dẹ́ ibi èrè wáyà àdìtò múnẹ̀ máa nìyí ẹ̀hùn títàkì ọmọ abíọ̀ àtàhùn ẹgbẹ̀ẹ̀bọ̀ ẹ̀hùn títàkì ẹgbẹ̀ẹ̀bọ̀ kìí abíyẹ̀ ibi èrè wáyà àdìtò lẹ́gbọ̀ múnẹ̀ akùmàtẹ́dẹ̀mù ẹ̀kẹta anibi kàkì anyáwá kìkì anibi al'umi yìí kì máa bẹjú kọmi jú gbá ní abà níbi lẹ́ abìdẹta ẹ̀wẹ̀ màlúgbó ń kíkà ẹ̀kẹlẹ̀ ẹnẹ nyá tẹ ní ọwọ́ anibi lẹ́ ẹnẹ ọwọ́ nkẹ́ aná gbọ́lá ojú ahún ẹnẹ tẹ adébísọ́lá sálàmù ẹni yìí wọ́ọ̀lá ẹ̀ka ọmọ mai ni e gaskiya ka daidai halibe ne ni to ai dai ha meci ma e eh, meci ba ta kada me abe kuma man kakini alibi yakubu ne ba kola ma nyonun abola ma nyonun ni oga se gbane gbane gbane gbane aboga won le gbane fa qala sakumuhu fa qala sukumuhu oga won gbane taki ojidan ojo eni o oh, ojo allah ẹmọ kákìdẹ́ ìgbàbù mi tẹ́bà ujẹun kù na ńgéjú tùlé ohun olùṣèlè wọn wọ́la mi wọn allah akbar ọ̀làlẹ́ mẹ́ma ọgẹ́lá àbẹ̀kú mẹ́ma ujẹun kì àti ńgéjú tùlé pàkúṣáká amújẹun kì àti ńgéjú méjì ká náà ẹni ẹ lára kú mi ohun tí a ní yúkí jẹ tùlẹ̀ yìí ìyà mẹ́lalẹ́ yẹni jẹun kọ yú ẹjẹ kọlá ń ẹbọ kọ yí ẹmí sòkèdè mú òun ẹ mẹ́lalẹ́ omi kí òun àti aníjẹ mọ tùlẹ̀ yà sí ètò omi ọ̀rà kú mi òun tí aníjẹ mọ yìí ìwọ́n mi àníbi ẹni alẹ́ ìdá daidai ya lijiyar lamaci ini allahumma ashida alaihim allahumma ashada alaihim ojo emudene ijali ojima amanalu magede kakola mi gaskiya winye ne makai number 2 ene keji onga dojo gboko ba ọjọ́ jìdá tó rárọ̀ gún àdébì musa yìí mẹ̀ṣe ń máa omi mẹ́ ní kí a àwọn ọlọ́wọ́ nẹ́kẹ̀lẹ́ yìí omi ehun ìṣe omi a àwọn ọlọ́wọ́ nọ́bìlẹ́ yìí omi odò ha ń ṣe wọ̀ ń máa ọ̀gẹ́ fàyíwò máa àlá èédú kì wá àwọn omi sumi yake akwụọla n'ogbole egba kwụnkwọ na kala adachi maka na yin umiyekwu ma akwụọla oji ngide iche ge ki akwụ iji hu n'ogbole ki awa gbugbekwu ma adọ akini fallopian tube ki agwa adịdị omume ime n'ihe ki akwụ aṅụlọ n'ekele takuma waru ji takuma doma anibiye nifa ayihuma ala shenki mudomi yo n'ekele wadọgba kana alwaladu lahu kana lahu alwaladu washabahu biiznillah imu do one kele wa we abi oma omo wa di di egba komi kege yo blawa kere bota kire da oma ba to ma cho yabi tulu umi atawu yo ege ki akuji ho blai fa ayuhuma ala iya mudi yo no blai awomodo ba ki to kana lahu alwaladu wa shabahu bi idnillah to ma ti yin ya ya bi ya ni kiro jeju ki am de pachiko ma pachiko ko ma bi attack ya uju atado la uju e do la i jeju mo je bi benede o man atani bi yenu inna alama ma kana yani imudo omi onekele da teni onobule ọmọmdó nẹkẹlẹ imúdó mi onóbulẹ dáàtẹ ní ọnẹkẹlẹ ọmọmdó onóbulẹ báyìí ni ọjọ́ ọlàkùkà ẹ̀yà mẹ̀jí mà ńmẹ́ gba ọ̀tàkàdà mi abánilẹ̀ báyìí ni ọgẹ́lẹ̀ ń ẹ̀dá kùẹ́kà wẹ́wọ́n na nẹ wẹ́yẹ̀ ìjìnlẹ̀ ẹ̀yìn aláhùnmá ṣáàdà anabi gideha anabi al'ummi yi anabi yake ọjọ́ adùkwani kìtà níbi kì máa mejú kọ mejú gba ní ohun màtí nínú kọ́ aká abá níbi lẹ́dẹ́ ábí alolóhun lè ènìyàn màtá níbi sọ́lá àbáyé anabi ẹni mẹ́mà méjèèjì àmá ẹ̀dọ̀ nù eju mu méjèèjì já lólú ẹ̀dọ̀ wọn múdà já lólú nú mẹ̀sí gbà ọgẹ́lẹ̀ kàkí ni eju wọn lólú ẹ̀dọ̀ wọn lólú nú ìyàwó alólú jálẹ̀ ẹ̀dá àmẹ́lẹ̀kì wá ẹ̀yà mẹ́wọn dùn lè má sí òyà adẹ́wọn ló mẹ́bí ejumi alulu ẹ̀dọ̀ méjì alulu ní ayẹ́tọ̀ ọ̀hàdítínà mẹ́wàlí yúkà mẹ́àmẹ́lá ikú ẹnẹ̀gìṣẹ́ náà ẹ̀hù ma kí a náà gbọ́lá púpọ̀ yóò kí a dọ́ e, ẹ̀ẹ́ta nẹ́mẹ́hùn gbé ẹgìdẹ́ mamda ní ẹgìdẹ́ egide tọ́ ẹ̀kí egide. ìmẹ́mù fọ̀yín da hánú jẹ́mi ó ẹ̀má ní ní àkọ́ àmúdárú mẹ́láìkún yá jẹ́ náà ẹ̀ yẹ́ ni iná wàlí yí à jìbìrìlù ẹnà ọmọ ha mẹ́láìkún ti jìbìrìlù wàlẹ̀m yẹ́bà àtúlọ́hù nẹ̀bí yẹn kọ́tù ilẹ̀ ọwà wàlí yìí a níbi dúkà láhù dúkọ́ ànẹ́bá Eh, nene mekoko kalu wala duke kakwa kuchaka e eh, ohi nne ohi ubia na eyi kedu ebe a yola kwabie turuke aki mela ikwu jibirilu yi imacha aki nihi leuka na waliyuka gairuhu letaba anaka imam dene umune se na owe ha mela ikwu ama amalibe but jibirilu ba akụ ntonu akụ mela ihe anyị ya akpọnwụ titi tekwe gbaki ma mmeri ene du ki o nku mera ma ayin lele arule mu todu ati ma amerika nga ma ka nga ma ela epipa ate ekpa wee o be abodu amọ́ra àti màdó kàmẹ́rà màmá yìí kọjú àpà mẹ́lákú ìbílú ló wọ́n jẹ́ àti ìwò ẹ̀láwà ẹ̀ anúkárà amọ́ra àti àmàgà mẹ́kù ẹ̀ adànì náà ẹ̀ adéyé ẹlẹ́bà nìmá ó ní àlákẹ́ ṣukọ́lẹ̀lẹ́ fún ẹ̀ká bó ma paríyàn paríyàn àlákà bó ma ó ìbílú ló lẹ́ ẹ̀ adójọ́ yáwó ẹ̀ àmà àgbà àmà yá ní tírú yìí àmà àgbà náà ọjọ́ àkíní ẹ̀hẹ́n yẹ́wọ̀n àmì آيه 97 ibi suratul bakara kul man kana aduwa li فإنه نزله على قلبك بإذن الله قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى بين يديه وهدى ورحمة للمؤمنين وبشرى للمؤمنين وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكالا الله وملائكته ورسله وجبريل وميكال فإن الله إن الله عدو للكافرين الله تبارك وتعالى يعني أمكم مراكين أمكم ملاكو جبريل نولا أمنيتكم بوضعكم بلو

abogide ini kuma ne a nibi mo hini ni mele idu abi mamda chule ulabiri juma leani kichule jama lea mamuda bi enka amda tini du ko hini lele chi ola ujeun ka nibi yakub du chele ko ngola ba ni anibi anibi yakub ba oga ti wa kerebo oga mesiba ngi oga lege wa kerebo yi ya dị ha anyị nwoke ma je na m ka anyị jiri adị ní ya lụlụ m onye gbakọbọjọ a gị na ọjọ ke onye m gbabonwute onwe ahụ yọ onwe ẹla ịkụ nwa nwa ahụ m nkwa ma ju ama ahụ amaghị n'ihi ama ahụ toroko anibi yakubu eme la rakumi richeli hongelele anibi yakubu echa ajela rakumi tudala majen en sitaka anibi yakubu majen ya de echa ko yodu cheli hongonwin noja kullu ta'ami kana hilla li bani isra'il obodu jeun si alahangi ti chelaba ngami bani isra'ila illa ma harama isra'il wolke ke ujenge ka anibi yakubu du cheli hongolan ala nafsi mujikolan min kɔbili eh, an tunazala tora dɔgɔ ta kuma da tora rɔ ku ungi da gbe ka tori ime gire ma watan ungu ndo ngi le chiri hongo le unko yo to kul kama ki fa atu bi tora me ma tora do aki sheun ku yengu ye kame a kuma ye ni me ye ni ide hu me mdu afa tiro ha kuma gbakagu in kuntum sadiqin sheun ki me ni gaskiya dama alko yo cha chire inwa dini ya oyoja tini kumekola ka enwa bai machi nga bai machin aro matini kuma aro banen ewu huja iwe weha anyị chi huja iwe olitahi kene ne ne memkwa memkudi magi ike na choma mele hun me amudu aladini ma lauja me ya gwo kota te gwo kotogane ewu ne le yu elu ka kwetini ma ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ wújí ẹ̀tùlaka ń ẹ̀hùnlẹ̀ ẹ̀hà dínì ka ìnẹ̀mùkà kí a ṣe àdínì kì í yá kéjú tọ́mẹ́ àmúhújà kó wáge ẹ̀ àṣọ̀lá hújà òun ẹ̀ṣẹ̀gẹ́ ẹ̀nẹ́dú dákà máa kó hújà tọ́gbọ́ ẹ̀hùnkà yìí tọ́ ẹ̀ṣẹ̀gọ́ ẹ̀yà mẹ́bẹ̀ kọ́ a pé wọ́n rọmọ ẹ́ máa kí machi dị dadi na alejun machi to na ajujan machi to na nolan ene ki ni gaskiya ban ene ki ayo ya bon ko na ruki en ko biati ni wa idan فمن افترى على الله الكذب فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون فمن افترى ene du ki ole mi royon jo ene ki ole mi royon jo eh min ba de zalika ubi kuma kuma ki huja kuma ma ki huja ni ene du ki anya ro le mi yojo fa ulaika abile ba humu zalimun amena la shi don abaki jogalen fa ulaika humu zalimun abile amena la shi don to deun obi kuma akini ma kihuja bukene ne liota liola yo takadai we ungelin e ungedi utomon ogo kuma agu kagai oyela nane unkagadu we adinta olili kuba kuma anu bo kuma chenga dini ama ama njo shanino akiya imadumu kuba mako ngidi kogide gbadegba do ire to ama mko kuma mko ya dini ama kwa ka ni eole enyo nga dini abuka ya ni eh eh e, achabudun ekinyo nga dini e agwa dini jaga to amewile kuma ko echem kuma gini hi ame kuma gini eole enyo nga dini kibo kuma kinyo nga dini oda domo kuma bola mena oda domo kuma kode kuma jujan oda domo kuma chakwa bi ola mena olitaji kene ne le mo le hun qur'ani ma hadith ma fikiu ma kene ne li ma mukadi wa ke ba bo gide akile ta kinyo e kan mo ja kuma gbo e ki ta ki ma nyon me kan mo ja kuma gbo ama kuma jara ro kuma chola me okata ojo ngi bi hadini e gbadu me ko jara ro nga ba ne gide e bo ba mo cha ba kwa ma do mo wa ne me mali kuma cho wa ba jo e ma cho mo ku e manedachon menedachon menedachon menedachon ẹgbàrọ̀ ń gẹ i me ń àtẹ́ àbúkùnmọ̀ má ṣàpàpà ní máa yíjọba tágbà àgbà àkìrí ẹ̀yìn ìmẹ̀ àbìdẹ̀dẹ̀ gbòòrò ìkì ábìlìtákà ẹ̀hùnmẹ̀ àṣàrọ̀ ìkì tọ̀ ìtúgbẹ̀ máa gí

alahu aka nga be gide ma madu yen ho ngola ma ya kini me mo ni ta ko ogo ma bi fa ina buka do ma ni ifa nte ni ala ba kwa ma bo e ya ma ma kina yane ma kole ke ti ni ke ma ke ake le dan chen ti ke ma ka kini lo en ki e, ene ke a ma ke ma du al ko gali ma ma boy aya qur'ani bẹ́bọ̀ ti tẹ̀sẹ̀ bá máa nẹ́dù bọ́ yìí bẹ́bọ̀ ti kàkùlétọ̀ máa nẹ́dù ṣe yìí bẹ́bọ̀ tákàdé ihu máa yá máa dídí kìíná máa ná sí nínú ìmọ̀ ẹ̀ná àdò ìhùmá máa ná kọjá nẹ̀ òbí àná ọ̀tá máa kẹ́ ẹ̀ka gini ọ̀lẹ́lẹ́yọ̀kọ̀ alẹ́ abẹ́kẹ́ ọ̀lẹ́yọ̀kọ̀ àti ọ̀hún máa kàrà mọ̀ nẹ̀yìn àmẹ́wọ̀n gẹ́nẹ́lẹ́ àmàpẹ̀bọ̀ yẹ kíyàn bẹ́bọ̀ yẹ kíyàn fàátù bí tẹ̀wọ́ráàt ọjọ́ àkíní mẹ́má tóra dọ́ akúmẹ́gbá síkùrà á ní mẹ́mú lẹ́ inete abekineten memamda kuan ene duki abulumojo ene legi makini fo ulaika umu zalimun ama abulumojo chamina la chidomo قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل يعني كما أجن صدق الله ألا دوكو يو الله أكا وكشاهكا ọjọ́ aláwọ̀ jáde mi ní wàtẹ́bí omi lẹ́ta ibrahim hanifa ọ̀pá ya níbi ibrahim abẹ́lẹ́bọ̀ ohun tọ́pá yẹ́kì tọ́pọ̀ alákì má ní wọ́n má ká na mílẹ̀ mùsùlùmí tó dá ní ibrahim ayédè àmásòdì إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا نعم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إن أول بيت أني يرد قادة وضع للناس كما رتو يعني إنهم نكما رجوع للذي ببكة ونشو يجدو يعني بكة baka matete cha do biande odu murida mudi makka unye yoru kojo allah tabaaraka wa ta'ala do jane kuma ra rojo ami masala ci joyle ane obodu e obodu ke le le masala ci kuma ra rojo pati amunyi le kuma ra rojo yi yinya ci yoru do kojo allah do ata kuma ra rojo yi hun yenu yoru do le onchi yiki do jane baka le shakinu yi yudu kuma ko kuma alaihu ci ma kadai no eh awala baitin yi yudu wo bi alinnati kuma duwo ya ne nga mune kuma arara ojo gun li ibadatihim wa nusukihim yatufuna bihi wa yusalluna ilayhi wa ya'takifuna indahu mar tawafi omo ma ci itikafi omo ma ma cho omo to yi yudu do gane leka allah duwa unshi unyi unyi unyi kidibakare mubarakan unyi albarka nci wa hudan unyi tona nci lil alamin wa gbodo abo ile pakushaka fihi ayatun ha iha unyi laba amaya ya bidi yuce domo maqam ibrahim o kai unci en abu kan ibrahim adaku taki nodo unyile ere o man yo yo kuta yo motingi wa man dakala wa mudaba unyi ka kai unshi he o makade kana amina ole bome maama ku yabɛgɛn ɛnɛ mɛ yigi nu yakun yi mɛ yi ba ka mɔkumɛ aro yi ɔda dɔ mɔkumɛ yagɛn mɛ jaka n'a jaja ba kumɛ mɛ dabi tun yi mɛ ajuja mɛ ka du mɛ ko nenu mɛ ara yi lu mɛ atsamɛ o gɛnɛ lɛ du ɔmɔnu ɛwɔ ne fa edu kuma kpa mɛ bɛ kɛnɛ kikpo na bɛ kɛnɛ kɔ da mɛ ɔdɔ yɔ du de dɛ wɔni o wu edza mamudu seli fɔ wɔni layi alɛ nasi hijulbe alahu mudu tsi du ŋa mun aliji ibada man istata ilayhi sabila ne duki no wa man kafara wa ka ko kema tu kolo jo gidai ni fa inna allaha ghaniyun anil alamin allah shana nan ti ojo bodo abo ile pa ko saka abu dhar ne gifar radiyallahu ta'ala anhu yenu mutani binini akini unya kin yodu ma duwo jane alayhi sallallahu alaihi wasallam yani masalati haram yani yin yaro no yani masalati akuso yani odo munu dagbade ma nabi odo gbo meji yẹnu yíya ŋɔrɔ nugɛ yẹni tuma haifu adrakta salata fasalli fakulu ha masjid yẹnu gbogbo kɔ masalasi de kɛkɛ ɔ ɛkɛrɛ bɔn ba ɛtsɔ ɔgbɔdo masalasi si masalasi ŋi se ɔgbɔdo kɛkɛrɛ bɔ masalasi ɛtsɔ ɔgbɔdo masalasi si masalasi ŋi se ɛkɛnɛ aka kɛnɛ masalasi gidɛ etsi abo tɛri ka dɛ masalasi gidɛ etsi abo yala dɛ emin tsɔ omi omi tsɔ omi ọkẹrẹbẹ ìwòlà ẹtì ìkẹrẹbẹ ikerebe ẹtì ìkẹrẹbẹ kánò ẹtì gbòlúgẹ kẹrẹbẹ masalasi kàmádọ yọjá tsọ yẹn nẹ tsọ ọkùlù ha mẹsìlẹ masalasi dẹ màwọn tsà kí óde ma àwọn tsi ọmọlẹgẹ wọ fama fún mi tsọ ọdàmà alikika dẹ òbílẹgẹ àmì nana wa kì á ojí àtúlẹ onyi èyí ma

dabal ko dabal ko yogi chonu jale kwane ili holengi ci gbubu takile kitakwa wa innaha wa innahu lam yahillu alqitalu fihi li ahadin qabli ini mataba allah ngene du giju jahi o gide ro bangu hun ya ngola ka mecha ka ka ti la ili fo maka gbegbe ne la shawku shawkuhu maka magushen صيده الا ودك دجانا ما كما نولن ولا يلتقط لقطته الا من عرفها ان كل نيوجانا ما كا اودا دومو كاي بكنك انيا وكانيا تنورم ما ني بولك كولك ما دو اكن ادخل تدال وجانا ما كا مامدو شارام اودا دومو كون كيدي دو بلو كولو هتالالي وكا مفلاني نجي ميالالي obedu lokolo hatalali ya chakacha ba o kedula anyi ga oda do magam no not you get tala le kam na kilin en du kida ben ihe anyi mati ni kuma le ko len okwa to du abe ko bu gebe no awa mati ni kuma le ko ari kuma ta won edu edu edu edu lo kolo ani adu no awa chaka su ko den elem no maja te en to o ya ne bode en du ko na le ke ehun adahu aseyile mati ni oyo ami haji do jojuju mu wa to rukachi onge ne kak mado akini hi sabe anibika anibi kolagre ni ayu hanas kwa kuri do ale kuma haju fa huju eh mama ji do chotital tila oji me kuma chi ene mado akra obi na bin habis itani binini yene odo da dole anibi godo hi irabi to i godo hi irabi to i godo hi anibi enu ma ka kini e ba imam e do chuchu kuma nyima ka odo be ma ni kishin tudalo nuka chotila oji me e ho e ho rai me yidu yedu kumechaka nanyi fa man zada fa huwa tatawu e butobe kit na fil adam rawahu ahmad wa abu daud wa nasai ibn majah wal hakim abok ma bi hadith lele wale ya yadu ngakini haji cho chuchungchin e oune imudo chuchuyie e alu nuka mo emo chuchule e oro gugu yie teme imi ngado katwale kadingi opeka go yeye ke kushewa go kago yeye ke amdu banwa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk